أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وأحسن الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم عما بعد السلام عليكم ورحمة الله وبركاته قفوا الله وبا وبا تيوصوا اني ودي إيروليه ìtẹ̀síwájú nínú ìdánilọ́kàtà ń ṣe nínú tíra umdatul ahkam ti àfa abdulgani albaqdisi ọlọ́ọ̀ba kí ó yọ́nú sí lẹ́yìn àsìkò tó pẹ́ tí a ti jókòó yìí jókòó yìí ó bẹ̀rẹ̀ lórí báàbù lókọ̀pọ̀ báàbù alókọ̀pọ̀ ẹni pé ìrí nǹkan yẹ tí a bá rí nǹkan tí kìí ṣe tèèyàn lórí iye tí nǹkan náà sì ní kíímà kí ni ìdájọ́ ṣẹ̀ríà lórí ẹ̀. عن زيد بن خالد الجهني رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن لقط الذهب أو الورق فقال أعرف وكاءها وعصافها وعفاصها ثم عرفها سنة فإن لم تعرف فاستف فاستنفقها ولتكن وديعة عندك فإن جاء طالبها يوما من الدهر فأدها إليه وسأله أن ضالت الإبل فقال ما لك ولها دعها فإن معها حذاءها وسقاءها ترد الماء وتأكل الشجرة حتى تجدها ربها وسأله عن الشاء، فقال خذها فإنما هي لك أو لأخيك أو للذهب أفاني باب النقطة يعني باب ojúpọ̀nà tí ó ṣàlàyé lórí ìdájọ́ èrí nǹkan e alúkatọ́ wọ́n ní almalu dọ́ọ̀ì owó tó sọnù min sahibihi láti ọ̀dọ̀ ẹni tó ní yaltaqituhu ghayruhu sí ẹlòmíì tí ó rí àwọn afáàmì ní al-luqata hiya al-malu alladhi saqata min malikihi ó ní owó tó jábọ́ láti ọwọ́ ẹni tó ní sawa'un kana mata'an aw naqdan aw ó lè jẹ́ pé nǹkan àgbàdùn ni àbí owó àbí nǹkan àǹfààní míì أو نحو ذلك أبي بيلو مما يتملك لننتي يماني سو إليني أنتان قيني اللقطة أفهم عزيز أديث ولاتي أدو عن زيد ابن خالد الجهني زيد ابن خالد الجهني ابن عثير أن يكون يارني أبو طلحة àwọn míì pè ní abu abdulrahman khalid aljuhani ó wá láti kabila tó ń pè ní juhaina ibn zaydin ó jẹ́ ẹni tí ó mú túta àwọn ìjọ rẹ̀ lọ́wọ́ ní ọjọ́ ní ọdún fathu makka lẹ́yìn hijira nabi sallallahu lẹ́yìn fathu makka ó gbé kúfà ó gba àdìsí láti àwọn tí wọ́n kéwú lọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ubaydullah ibn abdullah ibn utba àti afa ibn yasar wọ́n wà ní ọmọ kẹwẹ̀ ó kú sí kúfà ní ọdún seventy eight lẹ́yìn hijira àádọ́rin ọdún àbí ọgọ́rin ọdún dín méjì. ويقال مات في آخر أيام معاوية وكان أكني إقاري إجابة معاوية أكو وأني ومودون 85 years هني سئل رسول الله صلى الله عليه وسلم عن لقط الذهب أو الورق وبي النبي صلى الله عليه وسلم ليري nípa kí èèyàn kó rí zahab kó rí gold kó rí e àwìlẹ̀ wàràkì àbí kọjá fíbọ̀ léyìí tó jẹ́ pé o ní owó tí wọ́n ń lò lásìkò náà téèyàn bá rírú ẹ̀ e kí ni ìdájọ́ ẹ̀ ẹni pé arákùnrin kan bí anẹ́sà sálà léèrè pé kí ni ìdájọ́ ẹni tí owó sọ ọ̀nà lọ́wọ́ ẹ̀ yálà zahab ni àbí fíbọ̀ àbí ràkúnmí àbí nǹkan míì tó jọ́ ọ́ kí ni ìdájọ́ ṣẹ̀ríà lọ́wọ́ ẹ̀ lórí ẹ̀ àwọn afáàní ẹni tó ṣèbéèrè náà ó ní Suwaid al-Juhani ibì kan náà láti jọ wá pẹ̀lú Zayd ibn Khalid tó gba àdìsí wa afáà tó mú ókọ rẹ̀ jáde ó ní Hafiz ibn Hajar al-Asqalani nínú Fath al ó ní aróko Juhayna ó ń sin ní baba. Uqba ibn Zuwaid al-Juhani ó ní anẹ́sà sálàmbá ṣe àlàyé fún kí ni ìdájọ́ àwọn tó rọgbà má kárí nǹkan he ó wá ṣe àpèjúwe fún torí pé kẹlòmíì kó lè ṣàǹfààní tí òfin ní jẹ́ pé ẹlòmíì ò tún máa béèrè lórí ọ̀rọ̀ rírì nǹkan yìí anẹ́sà wa dá lóhùn pé àrífà أعرف وكاءها وعفاطها tí o bá rí nǹkan yẹn àkọ́kọ́ wà kọ́kọ́ dá kí ni ohun tí ó bẹnu àpò náà àti okùn tí a fi dé eléyàn ni o ní kí a kọ́kọ́ mọ̀ lẹ́yìn ìgbà tá a bá mọ situation owó yẹn àti bó ti rí àti kí ni tí wọ́n kó sí inú èèyàn wà gbé pamọ́ èèyàn ò jẹ́ kẹ́nìkan kan ó rí fún màrífà sánà wọ́n ní kọ́ wa máa fi lọ lọ́dún kan ọdún kan lèèyàn ó lò tí wọ́n máa fi owó náà lọ. èyí ni pé àníṣà sánà ń palẹ̀ pé tí o bá rí nǹkan onikọ ma kìíní náà dájú débi pé tó o bá tiẹ̀ rí lójú wàá lè ma description rẹ̀ ohun tí wàá fi dànù irú àpò tó kó sí nú okùn tó fi de àpò náà ọwọ́ a ma kéde pé tọ̀ ta lọ nù o ní sọ pé ta lọ sọ owó àpò báyìí nù tó nírú okùn báyìí naa n'ipe béèrè náà ni pé ó nù. wọ́n ní wíwá fífi lọ yóò jẹ́ pé fífi lọ yẹ yóò jẹ́ gẹ́gẹ́ bí àárín ọjà àbí ojú ọ̀nà ojú ọ̀nà lẹ̀kùn mọ́tíláṣí àbí níbi táwọn èèyàn bá ti ń kó jọ àti ọ̀pọ̀ bí àyè tí ó ti rí nǹkan náà yìí ibẹ̀ ló máa ti fi lọ. fàyín lẹ́mtò rọ fàǹtàfíkà tí ọkùn ọdún kan bá wá pé tó rí ẹni tó ní kúkú lò nǹkan náà wàlítẹ́kùn wàdí àtẹ̀lẹ́ńdà kọ́ wá jẹ́ ohun tí a fún ni sọ́nọ́dọ̀ rẹ̀ èyí ni pé lẹ́yìn tó bá lò tán kì í ṣe kó ti di tiẹ̀ àfúnisọ́nà wà lọ́dọ̀ rẹ̀ torí pé nígbà tẹ́ni ọba dé ẹni ó ní tó bá dé ó láti dá nǹkan náà padà fún un nínú riwaya mi ẹlẹ́sà àtàlà ni wà ilà fàṣàánù kàbíhà tí ò bá rí ẹni tó ní gbogbo tó bá wù ọ kó o fi ṣe. fàyìndà àkọ́lìbò àyẹ̀wò mẹ́rin tẹ́ni ọba wa ní tó bá wá wá ń jọkàn wípé àfa mo pé ọ̀dọ̀ yín ni ní mo sọnù wà báyìí báyìí bó ṣe rí nìyí. ó ti wá tọ́dún kàtà tí ń wọ dáàrí ọ ní mẹ́mí ìsúnimọ̀dé yìí mo sì ti lò ó tọ̀ kí ni ká fẹ́ ṣe ọ wà dá owó rẹ̀ padà fún èyí tó lò torí pé kì í ṣe tiẹ̀ anẹ́sà sálà ni wàdí àtúnáìndà èyí ni pé afúnisọ́ni lọ́dọ̀ rẹ̀ bí bàtà fi nǹkan sọ̀yàn lọ́dọ̀ fẹ̀yìndà àtọ́nìbò àyẹ̀wò mọ́ni ẹni ọba ní tọ́ba wa wájọ́ kan nínú dáàrí. lẹ́yìn ọdún ọ̀hún gan fún rẹ̀ fàábì ha ilé yìí dá padà fún un. ìdájọ́ ní òní èyí tó jọ mọ́ owó gẹ́gẹ́ bí náírà ní àbí oríṣiríṣi owó tá à ń lò lónìí èèyàn bá wá sọnù nínú àpò ibi wa tí lẹ́yìn ọdún kan tó bá wá gbọ́ pé ọ̀dọ̀ lágbájá lọ́wọ́ àwọn tó yọ̀ lọ gba nǹkan rẹ̀ ẹni ó rí e ó lè lò lẹ́yìn ọdún kan ṣùgbọ́n kíwájú kí ọdún kan tó pé kò ní àṣẹ láti fọwọ́ pé owó náà yọ wà gẹ́gẹ́ bó ti rí e náà ni ṣùgbọ́n lẹ́yìn ọdún kan ó láǹfààní láti lo owó náà ṣùgbọ́n ẹni ọba ní tó bá wá dé lọ́jọ́ kan yọ dá owó rẹ̀ padà fún un. وسأله عن ضالة الإبل فقال ما لك ولها oníbèrè wa tún di àlẹ́sà àtàlà léèrè pé ọ̀dà nígbà mo ní ràkúnmí pẹ̀lú ẹrù lórí ẹ̀ tí mo wá wá ràkúnmí tí ò rí so ẹni ọwá rí ràkúnmí ìhòòyè kí ni tí ó fi ṣe àlẹ́sà àtàlà ní má làkàwàlà kí lọ́kọ̀ pẹ̀lú ràkúnmí kí ni tó fẹ́ fi ràkúnmí ṣe.

já ewé fún ọrùn rẹ̀ gùn látòrí igi náà ló ti máa fi ẹnu rẹ̀ já ewé so and then bàbá jùlọ ó lè defend ààrẹ so irú àwọn ẹranko báyìí tí wọ́n jọ ràkúnmí ìdájọ́ wọn kan náà ni tó yẹ pé wọ́n lè defend ara wọn láti àwọn ara àwọn bíi wild animal kéékèèké tí wọ́n lè pàjẹ́ so èèyàn ní ìdí àti rí eléyìí òhe ìyẹn fi ilẹ̀ ọ̀wà náà so anisa akanda ni pé kí ni ń tọkàn pẹ̀lú ràkúnmí tó bá tiẹ̀ ń wò pé bóyá kí ẹlòmí ọmọ mu ni àbí kí ẹranko ọmọ jẹ ó lè dìfẹ́ǹdà rẹ̀ tó bá ti ń wò pé bóyá yọ ọmọ rìn káàkiri ọ̀rẹ́ ìrìn náà ti tẹ̀ tó bá ti kó ń jẹ ni kò ní ìdí fẹ́ nìkan kọ́ já oúnjẹ fún kó tó jẹun látòrí ìdí náà ni ó di ọ̀run náà rẹ̀ tí ó sì já oúnjẹ tí ó jẹ hátà yẹ̀dídà ha rọ́pò ha títí ẹni ó ní tí ó fèrè torí pé kéèyàn ó fi sí ibi tó wà yẹn gan fún rẹ̀ ń ló tèèfù ló fi jẹ́ pé ẹni ó ní ó tètè rí torí pé ibi tí ọmọ wa sí náà nìyẹn so kò sì ní jìnnà sí eré àná bó bá tiẹ̀ lọ tó bá lọ yóò tún á padà sí ibi tí ó dúró sí so bẹ̀tíṣẹ́ bá ti wá mú lọ kò wá yíjì láti máa wọlé sílé pé ẹ̀dá kan tẹ́ bá mi rí àkọ́ni ẹ̀dá kan bá mi rí àkọ́ni bẹ́tà kéèyàn kúkú fi ibi orí tó ti rí náà. oni wataala Aisha, ansha wa bilere pe oda wa wa na keke ke tu tora ko ni ko gege bi ewure abagbo abagota alisa kala so ko pe khudha to ati re le ru ele oni mu fa inna ma hiya laka aw li akhika to ba ele mu titi eni abiti oma yare to o ke ni weni oni ti o ka pa je lasan àwọn lè dé àbí ìkòkò tí ó rí tí wọ́n pàjẹ́ tòtò bá gbé ẹran kéékèèké báyẹn tí wọ́n lè jì fẹ́ǹdì ara wọn o lè mú mímú tí a lè ta àtàlà ní kó mú kì í ṣe pé kó mú kọjá tiẹ̀ torí kí wọn n ti kálímà tó nípa ìnàmà híyá nàkà títí ẹni ẹni pé kì í ṣe títí ẹlẹ́kọ̀ọ́ ẹni pé wàá mú gẹ́gẹ́ bí wàá ṣe wá ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ ẹni ó ní òun náà fọdún kan síwájú kó tó lè lò òrùka gbélé lẹ́yìn náà sọ pé wọ́n á ní kó mu nígbà tó ti wá mu ó ti wá di tiẹ̀ á yóò mú láti séèbù ẹ̀ ní torí pé tó bá yẹ lè fi ilẹ̀ ayédàkẹ́lẹ́ omi olùkọ́ jẹ́ àbí kí kòkò jẹ́ so tó bá mu torí àti wá yóò séèbù dúkìá yẹn so àdìsí àǹfààní tó wà ń bẹ pọ̀. alákọ̀ọ́kọ́ àdíìsì náà na ń sọ̀rọ̀ lórí àwọn àdájọ́ kéèyàn orí nǹkan he gẹ́gẹ́ bí nka àti nǹkan àǹfààní àwọn àǹfààní ohun tá a máa rí yẹn pólísì mẹ́ta àkọ́kọ́ nínú ẹ̀ ni pé mọ́lá yàtúndé òhu ọ̀nsáfù náà nǹkan mi wà tá a máa rí yẹn tó yẹ pé ẹni ọ̀sán ẹni ọ̀sán nù kò ní wà gẹ́gẹ́ bí intermediate àbí kí ni ẹ máa ń pèlè èdè èèbó àwọn èèyàn tó jẹ́ bí intermediate àwọn èèyàn nípa ní arziki wọ́n ní bẹ́ẹ̀ sí máa ń pè wọ́n nínú léde that is middle class so àwọn middle class téèyàn bá téèyàn bá sọ orú nǹkan báyẹn kò ní í gẹ́gẹ́ bí ẹni ọsọ pọ̀pánù àbí ẹni ọ̀sọ̀ okùn okùn nù àbí lóòfù búrẹ́dì kan lọ́sọ̀ nù àbí bí dẹ́bínù tí mẹ́ta lọ so gbogbo orú àwọn ìjọba yìí kì í ṣe téèyàn máa padà lọ wá pé àyẹ̀mọ̀ tí mo ti gbàgbé dẹ́bínù kan ní padà lọ wá kì í ṣe téèyàn máa wá. so wọ́n ní eléyìí yẹjúzù akhdhu ó tọ́ka mú láyé jìbù tààrífù kò sí pádádá ká máa wẹ́ni ó ní sí pẹ́tà ló ní igi dẹ́bí ní àwòrán dẹ́bí nǹkan àdí wẹ́lẹ̀ káàkiri torí pé nǹkan ní dáhùn èèyàn máa ń tí kí wọn dààmú pẹ̀lú ẹ̀ kò ní owó lórí kò sì ṣe pàtàkì tí wọ́n ní níbí kò sí aburú tẹ̀yàn bá mu tó sì lò immediately pẹ̀lú sharp kọ́ ẹ pé èèyàn ọ̀bẹ ni ó ní torí pé nǹkan míì lóòótọ́ lóòótọ́ kò lówó lórí ṣùgbọ́n mẹni amẹni ó gbàgbé ẹ̀ síbẹ̀ tá a bá ti wá amẹni ó gbàgbé ẹ̀ síbẹ̀ àlẹ́tọ̀ àti mi is better àìdá ká fi ilẹ̀ yọ wá àbí kakú wa mo pé tọ̀ lágbádá ọgbàgbé nǹkan báyìí wọn tọ́ba ní àhàbà tí ẹ̀ bá ti rí i ẹ̀ wá ti <laughs> so wọ́n ní ẹ̀rí lórí eléyìí ni pé àdìsí wá láti ọ̀dọ̀ Anas ipe Ànábì sallallahu alaihi wasallam ó rìn lọ ó wá rí ẹ̀yọ̀ dẹ́bìnù kan nílẹ̀ ló wá sọ pé lawla an takuna mina sadaqa la akaltuha tí kì í bá ti pé mò ń bẹ̀rù kí dẹ́bìnù yọ ọmọ jẹ́ pé dẹ́bìnù sadaqa rẹ̀ kí n bá tiẹ̀ kúkú wá mo kí n jẹ́ so náà ní ìsìnwọ́n ní n tí ànábì bẹ̀rù tí ò jẹ́ kó mu kọ́ jẹ́ ni pé ó ń bẹ̀rù kọ́ mọ́lẹ̀ pé sádàkà ni sádàkà sì ní àràmù fún ànábì sallallahu alaihi wasallam so kì í ṣe pé mímú rẹ̀ kì í ṣẹ̀tọ́ ìdí inú sálẹ̀ ti sàn sálẹ̀ mọ̀ fi mu torí kó ti sọ ìdí tó wọ̀ fi mu eléyìí fi hàn pé kéèyàn bá kọ̀ ọ̀kan tí ò níye tó sọnù tí ó jẹ́ pé kì í ṣe táwọn èèyàn máa ń padà lọ máa lọ wá téèyàn bá rí ihe ó lè mú kó lò ó kò sábúrú nù ẹ̀. ẹlẹ́ẹ̀kejì wọ́n ní àwọn ẹranko tẹ́ pé wọ́n lè wọ́n lè sọ̀rọ̀ àwọn fúnra wọn láì jẹ́ pé kẹ́nìkan kan sọ níbi aburú àwọn àwọn bíi ẹranko tí wọ́n máa ń jẹ ẹranko kéékèèké gẹ́gẹ́ bíi ìkookò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní irú àwọn ẹranko báyìí haramu ni kéèyàn olóhùn yìí e kó fi ilẹ̀ bí ọ wà lápèjúwe gẹ́gẹ́ bí ràkúnmí tí wọ́n fi ṣe àpèjúwe àbí búùlù oní màálù akọ màálù tó tóbi àti ètò wọn pè ní bùfálò so gbogbo owó àwọn ẹranko báyìí àwọn gan lè protect ara wọn èèyàn ò need láti ẹ pé yóò lo onírú nǹkan báwo yìí èèyàn ó fi síbi tó wà torí pé olóyìnbí fún ẹni tí ó ní láti wà bákan náà torí àdìsí tí a kà lórí báàbù yìí torí pé àlẹ́sà sálẹ̀ wọ́n ó sọ pé nígbà tí wọ́n bi léèrè nípa ràkúnmí tó sọnù ó ní wọ́n ní ojú àlẹ́sà sálẹ̀ pọ́n ó bínú wà á sọ pé máàlà kàwálà kí ló kàn pẹ̀lú ràkúnmí ràkúnmí lè protect ara ẹ̀ kò ní ìdí pé wọ́n lọ jẹ oúnjẹ fún kò sì ní ìdí pé wọ́n lọ fún lómi yọ wà omi tí ó mú fún rẹ̀ sọ lórí eléyìí àwọn jùmbùn wọ́n ní gbogbo orú ẹranko báyìí a láti jẹ́ pé a láàrí e ṣùgbọ́n Abu Hanifa ó èyí tó dáa jù ó ní káyìí náà ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn jọ̀mbóòr ní ọ̀rọ̀ tó jọjú jù wọ́n ní hikma tó wà ń bi ká sí wa lọ́wọ́ láti máa ríwù nǹkan báwọn yìí ni pé rírí rẹ̀ níbi tó ti sọnù fẹ́ni ó ní òun ló rọrùn fojú kọ́ máa wá káàkiri lọ tó tá bá wá fílẹ̀ ẹranko ni tó wà tó lọ́n fún ní òye ibi tí olówó rẹ̀ fi síhùn kódà bọ́ yẹn pé nǹkan kan lọ bá lọ tọ́ lọ wá jẹ yóò tún wá padà wá síbi olówó rẹ̀ fi sí. ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní ohun tí kíímà rẹ̀ tó pọ̀ tó yẹ pé ó lówó lórí ó sì níye nínú ẹranko ni àbí nǹkan àǹfààní míì àbówó. wọ́n lédè ó tọ́ ká mú torí àti wá ẹni ó ní. bẹ́ẹ̀ àwọn afá wọ́n ṣe ìyàpẹ̀nu lórí èwo ló dáa jù ṣé ká mú ni àbí ká má mú. wọ́n ní al-afdal aqduha èyí tó dáa jù ni pé ká mú ká mú torí pé tá a bá ẹni sílẹ̀ ẹlòmíì ni mo sì ní wá ẹni ó ní tọ́ ẹ pé dúkìá ẹ̀yìn jẹ́ ti ẹni ó ní kò ní rí mọ́. so téèyàn bá ti mọ̀ pé èèyàn ọ̀wọ́ ẹni ó ní o is better kó mu ṣùgbọ́n téèyàn bá wà mọ̀ pé òun ò lè wẹ́ ni ó ní is better kó fi ilẹ̀ kó má wàá pé yóò rẹ̀rù ẹlẹ́rù tí ó jẹ́ fìtínà fún àlùkẹ́yàmù. gbogbo ẹnikẹ́ni ó pa dandan kó wẹ́ni ó ní fọ́dún kan síwájú kó tó lè ṣe àǹfààní pẹ̀lú ẹ̀ torí pé múnú láì jẹ́ pé yẹn wẹ́ni ó ní bí ìgbà tẹ́yẹ̀ jalè náà ni. so àsìkò dáàtì fi wẹ́ni ó ní ọdún kan gbáko ni eléyìí ni ohun tí àwọn jọ̀bú tí wọ́n sọ̀rọ̀ lé lórí ó dìgbà tí ọdún kan bá pé pérépéré kó tó di pé yẹn ní àǹfààní láti lè lò ó lẹ́yìn ìgbà tó bá sì lò tán kódà àkọ́kọ́ gbọ́ pé ló lò lónìí ìjọ kejì lẹ́ni ó ní tó dé yóò fún ní nǹkan rẹ̀ padà. wọ́n ní bó ti yẹ ká wá ẹni tó ní ó ní pé a lọ sí àwọn ibi tí èrò máa ti ń kó jọ láàmú abèrè pé talẹ́ tí ó sọ orú nǹkan báyìí nù láì jẹ́ pé a ṣe àlàyé bí nǹkan náà ṣe rí tá a bá ti ṣàlàyé jíǹsì rẹ̀ tó bá pé owó ni a lè ṣàlẹ́ ní ọ̀sán owó nù tó bá pé nǹkan èlò ni èèyàn darúkọ nǹkan ọ̀lù náà láì jẹ́ pé èèyàn ṣe sífà bí kìíní náà ṣe rí torí pé kátólì mẹ́ni tó ní ó dìgbà tó bá ṣàlàyé bí nǹkan náà ṣe rí irú àpò tó wà nínú ẹ̀ okùn ni á fi wá ẹni ó ní. so tí ẹ bá wá tán lọ́dún kan tí ò rẹ́ni ó ní so ìyẹn lè lò ó torí pé nínú rìwáyà mi anabisa sanna ni thumma arrifha sana wẹ́ni ó ní fọ́dún kan fàyín já àsọ́hìbù ha bẹ́ni ó ní bá wá wá fò padà wà ìlà fàṣà àmì kàbíyà tí ọba wá wá ntọ́ bá wọ̀ kò fi ṣe. bẹ̀t níbi àwọn afáàmì pé èyí tó dáa jù fi ṣe sàdákà kó má yẹ pé yóò jẹ́ àbí yóò fi kàǹkà nípa rẹ̀ yóò fi ṣe sàdákà fún ẹni ó ní. sotẹ́ni ó ní ọ̀bá tiẹ̀ wá wá pẹ́ẹ́pẹ́ kò sí nǹkan kan lọ́rùn rẹ̀ mọ́ ṣùgbọ́n tó bá wá yóò fò lẹ́sà lẹ́nu méjì pé tó ń bá ṣe ládàá tí ọba wa gbà yọ dá kìíní yẹn padà fún òun ni ó wà ní sádàkà. now wọ́n á bẹ̀rẹ̀ pé bọ́tọ̀ èyí tí èèyàn sọnù ní haram حرم Mẹ́kà àbí حرم Mẹ́dínà so àwọn afáàgbà ní pé alákọ̀ọ́kọ́ ni pé la yajuzu iltiqafiha illa liman arada yushidduha wa yu'arrifuha da'iman abada ohun téèyàn sọnù ní haram ẹni ọba rí ọgbọ́dọ̀ mú kò tọ́ fún láti mú àyàfi tó bá mọ̀ pé òun ọmọ ọwẹ́ ni ọ ní káàkiri títí gbèrè kò ní ọdún tó bá mọ̀ pé òun lè wá ẹni ó o títí gbèrè kò lọ́dún torí pé alẹ́ sọ àtàlà ni wàlẹ́ àtàkìlù ha lè mú ìṣèlè kọ̀tọ́ kéèyàn mú ti ẹnìkan sọnù àyàfi ẹni tí ọba wà tí ọba wẹ́ ni ó ní. kò sì dásìkò fún un so ìdí inú táwọn ti ní gbére ni. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn kan ní lọ́pọ̀tún haram wàlhìn sawa ohun téèyàn sọ ní haram àti téèyàn sọ ní ààyè míì tí kìí haram nǹkan kan náà ni ìdájọ́ wọn èyí ni pé èèyàn ọ̀rọ̀ ẹni ó ní fọ́dún kan onímọ̀dàbọ̀ ìmọ̀ màlìkíyà wọ́n ní torí pé hadith kò dá yàtọ̀ fún ẹni ọba wà ní haram àbí ẹni ọba wà ní ààyè míì ó kàn sọ ọ̀rọ̀ nípa tá a sọnù ni so ìdí inú táwọn fi sọ pé nǹkan kan náà ni ààyè haram àti ibi tí kìí ṣe haram bẹ́ẹ̀ àwọn afáàní kò rí bẹ́ẹ̀ torí pé àdìsí ẹni àkàtàn aljuhani Khalid aljuhani àmì general ni so hadith mi ti wà tó specify ti haram náà fún so and then kò takora wọn so lè sọdájọ generality fún ẹni tó bá sọ but eléyìí specially fún any ó sọ nǹkan nù ní haram a gbọ́dọ̀ mú àyàfi ẹni tí ó bá wà ní gbére so eléyìí ni hadith tí a fa mu wá níbi báàbù wọ̀sọ̀ ya báàbù al-luqata. باب ولاية تتلي باب الوصايا عن عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال ما حق امرئ مسلم له شيء يوصي فيه يبيت ليلتين إلا وصيته مكتوبة عنده زاد مسلم قال ابن عمر ما مرت علي ليلة منذ سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ذلك

àwọn ẹ̀tọ́ àwọn ẹlòmíì tó wà lọ́dọ̀ ẹ̀ àbí ẹ̀tọ́ títí ẹ̀ tó wà lọ́dọ̀ ẹlòmíì tí ò sẹ́ńtọ́ mọ́ yóò wà kọ́ sílẹ̀ so that lẹ́yìn ìgbà tí ọba wa sí láyé wa àwọn tó jogún ẹ̀ àwọn yẹn ni wọ́n kọ́kọ́ ṣe síwájú kó tó pín ogún so agba àdìsí wa láti ọ̀dọ̀ Abdullahi ibn Umar ipe anabi sallallahu alayhi wa sallam sọ pé ma haqqu mri'in muslim òun tẹ́jẹ́ ìwọ mùsùlùmí lahu shay'un yusifi tó ní nǹkan kan tó bá ṣe àsọtẹ́lẹ̀ rẹ̀ síwájú kí tó tó dé yabitu laylataini illa wasiyatuhu maktubun inda kò wá tọ́ fún kọjá pé kó sùn lọ́jọ́ méjì láìjẹ́ kó ti ṣe àkọọ́lẹ̀ àsọtẹ́lẹ̀ rẹ̀ torí pé ikú lè dé bá lójijì for example èèyàn èèyàn ní èèyàn yá ọ̀rẹ́ ìlúwo fún òsì kọsílẹ̀ wọn sì wẹlẹ́yìn torí trust ti ń bẹ láàrin ara wọn ṣùgbọ́n kò mọ̀ ó lè di ọgbẹ́ lọ́la ní ìsìnkí ọ̀kan nù wọn kọ́lọ̀ ń gbẹ̀mí wọn so kó wọn wá kọ tiẹ̀ sílẹ̀ pé mo yáwó lọ́dọ̀ lágbájá o iye báyìí yẹn àbí lágbájá yáwó lọ́wọ́ mi iye báyìí yẹn. so wọ́n ní òótọ́ fún mùsùlùmí kọ́ yẹ pé ọjọ́ méjì gbáko kò lè tí ì kọ àkọọ́lẹ̀ yẹn sílẹ̀ torí pé ikú lè dé lójijì so ziyada tí imam muslim ṣe ni pé ọ̀rọ̀ abdullahi ibn umar tó yẹ pé ó ní sàábí tí ó gba àdéhìsì wa ó ní alẹ́ kan wà láti tó ń ti gbọ́ àdéhìsì alẹ́ àyàfi tó òun máa kọ́ lẹ̀ yóò wá jẹ́ bíi dáárì torí pé èèyàn lè chéǹjì ẹ̀ bá owó kan tí wọ́n jẹ̀yàn tẹ́lẹ̀ èèyàn ti kọ́ lẹ̀ wọn á ti san èèyàn tó lọ kọ́ lẹ̀ pé eléyìí wọ́n ti san eléyìí o. so hadith yìí ni so àǹfààní tí ń bẹ nínú hadith yìí alákọ̀ọ́kọ́ ni pé ẹ̀rí ni lórí mashru'iyyat al-wasiyya. wípé ká ti wọ̀síyà ó tọ́ ṣòríà wọ̀síyà yẹn ọ̀rọ̀ ara yàtọ̀ sí wíì tí a mọ̀ ní ti àwọn eléléèwé wọ̀síyà yẹn náà wíì ló máa jẹ́ torí pé n tí mo fẹ́ kí wọ́n ṣe àbọ̀kọ́ ọbẹ̀ náà ti kọ́ wíì náà ti mú wíì mi what I will uh -huh. so ó lè túmọ̀ sí wọ̀síyà ní tá a bá fẹ́ tu ní èdè ṣùgbọ́n ti Islam tó yàtọ̀ ni pé èèyàn ní àti àti pínpín torí pé ọwọ́ rẹ̀ kọ́ lọ́wà bẹ́ẹ̀ nǹkan míì yàtọ̀ sógún kódà kò ní àṣẹ láti ṣe wíìlì tẹni tí ó jogún rẹ̀ ipe nínú àwọn ọmọ rẹ̀ o tí ń bá kú tán ẹ̀fọ́ mọ̀ mi lágbájá ní nǹkan báyìí àní fotori kò lọ jẹnu ogún àbí ẹ fún bàbá mi ní nǹkan báyìí àní fún bàbá torí pé bàbá náà jẹnu ogún bẹ́t àwọn ẹlòmíì tí wọn ò ní jogún pẹ̀pẹ́ káwá sọ pé tí n bá kú tán mo fẹ́ kẹ́ fún lágbájá ní nǹkan báyìí àbí lágbájá ọjẹ mi lówó àbí lágbájá ẹ̀kọ́ rẹ̀ kan bẹ lọ́wọ́ mi tó ní igbó òṣùpamọ́ ó wà níbi báyìí gbogbo orú àwọn nǹkan tó lè jẹ́ ọ̀ràn sí ọlọ́run lẹ́yìn ìgbà tí èèyàn bá kú tán táwọn èèyàn ọ̀mọ́ àwọn tí wọ́n ń kọ sínú wíìlì yẹn kì í ṣe pé bóyá ìyẹn ó pẹ̀lú ara rẹ̀ òrùpa understand torí pé tá a bá sọ pé will ni n táwọn èèyàn máa kọ́kọ́ understand ni pé èèyàn ò pín gún èèyàn ò ní àti àti pín gún torí pé ó wà nínú àwọn tí a ti rí bẹ́ẹ̀ táwọn náà ń ṣe bẹ́ẹ̀ tó yẹ pé wọn ò mọ̀ pé Islam ò lòdì sí àwọn náà ti pín ogún wọn síwájú kí tó kú náà. ọ̀rọ̀ wíìlì ọ̀rọ̀ wọ̀síyà ẹ̀rí ló ń sírọ̀ náà àti sunna anabi sallallahu alayhi wa sallam àti ijma al-umma ó ní pé ọlọ́ni kútìbà alaykum idha hadara ahadakumul mawtu in taraka khayran al-wasiya ẹni pé àti lọ́rọ̀ àyàn lẹ́yìn lórí tí ikú bá dé bá kọ̀ọ̀kan yín tó bá ní oore kan tó fi í lẹ̀ kó ṣe wàsíyà kó ṣe àsọtẹ́lẹ̀ lórí oore tó fi ilẹ̀ yẹn àmọ́ súnà ànábì sallallahu alaihi wasallam àdéhìí ta kànú báàbí náà tó fún súnà bákan náà ìjìmá àwọn olùmọ̀ lórí pé ó tọ́ ká ṣe wàsíyà síwájú kí ikú tó dé báyìí so eléyìí ni ohun tí a lè sọ lórí wàsíyà lónìí torí àsìkò àfa alásìkò sì ti fi hàn wá. tọ̀ síwájú ká tó dá kìíní kú ni pé wọ́fíyà yìí àyà náà wà lórí pé kùtìbá alaykum ẹni pé a ṣe lọ́rọ̀ ẹ̀yàn lè lóyún lórí àwọn afáàmì ni àyà náà mansukh ẹni pé wọ́n ti pa ìdájọ́ rẹ̀ rẹ́ torí pé níwájú ó ní alwasiyatu lílùwàlìdẹ́yìn léyìí tó jẹ́ pé ìdájọ́ káṣe wọ̀síyà fún ẹni tí ó jogún kò sí mọ́ ìdí nù tàbí ní àyà náà ó ti ṣe mọ̀nsó bẹ́ẹ̀ súnà àdéhùsà sálàm tó pọ̀ ó fi hàn pé wọ̀síyà ó ti wà níta ní ṣe ni pé àní ṣe fún ẹni tí ó bá jogún so wọ̀síyà yóò lè jẹ́ mustahab níta fẹ́ẹ́ ó lè sì lè jẹ́ wájì ó lè jẹ́ haram gbogbo àwọn àkámù tẹ̀kìlìfíyà ló ń lọ lórí wọ̀síyà yìí ààyè tó fi lè jẹ́ mustahab ó ní pé tí èèyàn bá fi dúkìá tó pọ̀ sílẹ̀ dúkìá tó pọ̀ tó sì ní ẹnìkan gẹ́gẹ́ bí alájọbí alábàlájọgbé àbọ̀rẹ̀ tó fẹ́ fún ní nǹkan kan nù dúkìá ẹ̀ kó ṣe wọ̀síyà ohun tá a fẹ́ òun ni kó ṣe wọ̀síyà níbi mustahab ni torí pé kìí ṣe gbèsè ni wọ́n jẹ́ kìí sì ṣe pé ẹ̀tọ́ ẹ̀dùn kankan lọ́wọ́ àlọ́rùn ẹ̀ ó fẹ́ láti fi ṣe ihsan ni so ihsan yìí sì ṣe wájib ihsan mustahab ni so níbi ìdájọ́ wọ̀síyà ti tiẹ̀ ohun tá a fẹ́ ni kó ṣe wọ̀síyà torí pé àníṣà sálẹ̀ ní ìdàmẹ́tẹ̀ ìsànù ìkọ́pà àmàlùhù ìlànà ìsàlẹ̀ nínú àwọn mẹ́ta tó tó ní tí èèyàn bá kú tán kò gbogbo ẹ ti ó ti gé fún yàn àyàfi mẹ́ta nínú wọn náà ní sọ́dà kọ́tù járíyà àǹdẹ́ sọ́dà kọ́tù járíyà iye ìsànù wà nú ẹ̀ tí èèyàn bá ṣe tó da fún ẹnìkan lópin ìgbà tó ń tọ̀ bá ṣe ń fẹ́ sàǹfààní pẹ̀lú ẹ̀ èèyàn ó máa ní ládàá lọ́dọ̀ ọlọ́run ọba so ó ní ọ̀rọ̀ ọlọ́run tó ní ìntàrọ̀ká khayran wọ́n ní owó tó pọ̀ ìdí wọ́n tẹ́ fi sọ pé owó tó pọ̀ ni pé tí owó ọ̀bá káwọ́ tí ọ̀bá pọ̀ wọ̀síyà níbẹ̀ haramu torí pé kò lè tó ẹ̀wọ̀n tí ó dògbò rẹ̀ gan fún rẹ̀ kó tó di pé yóò tún máa ṣe ẹ̀sánù fáwọn kan léètò ti jẹ pé lẹ́yìn ìgbà tó bá kú tán ohun tá a máa kọ́kọ́ ṣe nìyẹn á béèrè pé kí ni àsọtẹ́lẹ̀ tó ṣe tó bá ní ó one million league for example ó wá ní nínú one million yẹn kan fún ẹnìkan ní five hundred thousand naira ó sì bímọ mẹ́fà ẹ dákun kí ni tó fi ilẹ̀ tó kú fáwọn ọmọ tó ẹni tó wó náà kéré so irú yẹn kò tọ́ láti tẹ̀ wọ̀ sí so ìdí nìkan fi ní. ìntara fàkàyìrà níbi òní pé tó bá ní owó tó pọ̀ so ẹni tí ò ní owó tó tó mú makuru òní kò ṣe wàsíyà nínú owó náà torí pé láti fi àwọn ọmọ rẹ̀ lẹ̀ pẹ̀lú tí ó tó wọn torí pé ọlọ́run sọ fún àníṣà sálà sọ fún sáà láti mọ̀ pé sáà ohun tó sọ ni pé ìnìbùmánì olówó nìní ẹni pé òun lówó tó tiẹ̀ pọ̀ bẹ̀tẹ̀ alẹ́ bisọ àtàlà sọ pé innaka àǹtàbọ̀rọ̀ wà fàtàkà àgbìyà khayru min àǹtàbọ̀rọ̀ màálà tẹ̀yẹ̀tàkà fọ̀fún nàná. ipe kó o fi àwọn tó jogún rẹ lẹ̀ ní ní pé wọ́n ní lọ́wọ́ tí owó náà kà wọ́n lẹ́nu tí wọ́n kà wọ́n lọ́wọ́ ó dájú kó o fi wọ́n lẹ̀ láláì ní tí wọ́n lọ bẹ àwọn èèyàn torí kún síwájú kún tó jẹ so ìdí inú tó fi jẹ́ pé wọ́n ní makuru ní fẹ́ni tí ò bá lówó tó pọ̀ kó tó máa fi wọ̀ sí ìyànú owó náà torí pé n tó fi ilẹ̀ gan ò lè káwọn tí wọ́n jogún ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nú ẹ̀ ni pé haramu ni ní ọ̀nà méjì ọ̀nà alákọ̀ọ́kọ́ oní kó ṣe wà sí àfẹ́ni tí ó jogún gẹ́gẹ́ bí ọmọ àbí bàbá àbíyà àbíyàwó àwọn yẹn wọ́n ń jogún kò wá ní ìsàkọsílẹ̀ pé tí bá fútọ́ ẹ fún ìyàwó mi níye báyìí gẹ́gẹ́ bí àwọn ní eléle ìbò máa ṣe ń ṣe tí kì í bá ti ṣe pé bóyá ẹ̀tọ́ kan ló wà lọ́rùn rẹ̀ láti ọ̀dọ̀ ìyàwó tí ó san padà ṣùgbọ́n tó yẹ pé wọ̀ sí ìyá ni ihsan haramu ní kókó ṣe ẹlẹ́ẹ̀kejì ó ní pé ẹni tí è ṣe ẹbí rẹ̀ tí ó jogún kó ṣe wọ̀ sí ìyàwó kó wá ju one third dúkìá rẹ̀ lọ one third dúkìá rẹ̀ tá a bá kó dúkìá rẹ̀ sọ́nà mẹ́ta kí ẹni tí ò ní dodo kọjá ájínàbí kó ń wá jẹ ìdá kan nínú ìdá mẹ́ta ó ti pọ̀ jù ó ti pọ̀ jù so a dúró lórí ilé torí àsìkò inshallah tí ọlọ́mọba tuntun wà ní ẹ̀mí ní ìjókòó mi a continue. والسلام عليكم ورحمة الله وبركاته after eight so bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí kì í bá ti pé bóyá irú ìjókòó báyìí wà àwọn mọ́sálásí wọn fẹ́ máa lo wọn fẹ́ máa wo àwọn àsìkò máa ń sùn ó sì ṣe pàtàkì ó wà very rare ká tó rẹni tí ọmọ jáde láti máa lọ wo àṣàfà bóyá ó ti kúrò ọ̀pọ̀ àwọn èèyàn ò sì má gan fún rẹ̀ so ó wà very ó da ó fìyàn láyà balẹ̀ láti lo irú tí ìgbàlódé tó mú wa torí pé Islam ò kọ́ lópin ìgbà tó wáyé pé iṣẹ́ tí wọ́n ṣe ó ráì pẹ̀lú ohun tí a gbà lérò torí pé tí kì í bá ti pé bóyá irú jókòó báyìí ọ̀pọ̀ àwọn mọ́tíláṣí ni wọ́n ti kírun kódà gan ó ti fẹ́ tó thirty minutes ẹlòmíì ti kírun báyìí fún so yóò wá di pé àwọn èèyàn máa kírun àsìkò ìrúgbìn òkìtì ìtò kéèyàn kírun kásìkò ti lọ ó lọ́lá ju kéèyàn kí síwájú àsìkò rẹ̀ torí pé tábà kírun síwájú àsìkò rẹ̀ gan irun ò sí so mo rò pé bá a ti pè irun inú ìsìn àpènú déédéé ládàrí kẹ kẹ bá wò é sí gbà nígbà tí a bá níbèrè. Wa alaikum salaam wa rahmatullahi lọ́nkẹ́ lọ ẹbí rí nǹkan yìí tó bá jẹ́ pé nǹkan sì rí gẹ́gẹ́ bí ẹ ṣàlàyé nǹkan tó lè tó wà fún ẹrú lọ pé bóyá gẹ́gẹ́ bí ẹran owó ṣàlàyé tí wọ́n lè pàṣẹ tẹ́lómi lè pàṣẹ àti òkú lè pàṣẹ àti màmá yẹn. tí ẹni náà ẹni ẹdún nìkan tó wá mú ṣùgbọ́n kí ọdún tó pé ìgbà náà lọ́wọ́ rẹ̀ yóò bàjẹ́ lọ́wọ́ rẹ̀ wá bí àwọn ìbàjẹ́ sẹ́ńtò ní wàá padà wá báwo ni wọ́n máa ṣe àárín. well situation méjì ni nígbà míì kí nǹkan ó bàjẹ́ tàbí kó kú ó lè jẹ́ pé láti ọwọ́ èèyàn ni ó ti wá àbí kọ́ pé wọ́n tàn fún naturally báyìí tó bá tó bí irú nǹkan báyìí ó bá bàjẹ́ naturally àbótiẹ̀ wá kú naturally so kò sí nǹkan kan lórí ẹni orí yẹn torí pé bọ́bá wà lọ́dọ̀ olówó rẹ̀ náà yóò ti ṣe náà nìyẹn ètò wáyé pé òun ló ṣokùnfà bíbàjẹ́ àbí òun ló ṣokùnfà kúkú ẹ̀ òun náà ni yóò ṣe bọ̀mán lórí ìpínlẹ̀ yẹn ẹlẹ́kìtì àwọn nǹkan tó jẹ́ pé wọ́n ní intermediate value gẹ́gẹ́ bí ọ̀rẹ́ sọ lọ́wọ́ bóyá bí wọ́n bá sọ fún àyè bí owó for example kálẹ̀ yàn ní báyìí ya yín mọ ó kọjá lórí ìmọ̀ àrí ní báyìí kọ́lẹ̀ ní àdé bóyá gẹ́gẹ́ bí mi ti máa wò bóyá bí ìtàgélé bá ló ẹ ọ̀pọ̀ ni ẹ rí wò yìí ẹ wò ṣé ìbá sọ five hundred naira rẹ̀ èèyàn máa ń wá five hundred bùtà kọ́mọ́yẹ̀ pé yọ wá jìnnà yọ rọra ah, ẹ̀ wá rí five hundred naira yìí torí pé ó dé ṣe bẹ̀ <laughs> so irú àwọn owó báyẹn àìdá kéèyàn wo pé bóyá ibi tí èèyàn ti rí téèyàn bá ní dúró ń bẹ̀ téèyàn dẹ̀ rí èèyàn wo around ẹni tí èèyàn bá lérò pé bóyá ó lè take responsibility ẹ̀ pé owó yìí ó láìkì kọ́ yẹ pé ẹni tó ní kọ́ padà wá máa wà so ẹ gba owó báyìí ẹ mú sọwọ́ tí ẹ bá rẹ́ni tí ó ń five hundred naira ẹ fún un tó ń pé kí ni what if tó bá yẹ pé nǹkan kan tó wà valuable but kò ní kò lè ṣàǹfààní fún un tí yóò máa mú yóò máa mú lọ for example key key fẹ́ni tó ní valuable torí pé tí ọba rí kí rẹ̀ kò ní wọlé ẹ̀ torí tí ó ṣe náà ni pé kò ní fi kí ìrún lẹ̀ níbi tó wà yẹn náà yọ wà ẹnìkan kan wà very near to that key wípé kí yìí báyìí bóyá ẹni ó ní o ó lè máa padà wá máa wà ẹ bá a fi kí yìí kọ́ ẹ bá rẹ́ni tó ń wá kí yẹn fún un so the same thing irú owó tó tó owó báyẹn bíi five hundred naira lásìkò sí o àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà ah, fifty naira dé. hundred naira fifty naira irú àwọn èèyàn oríṣi sọ kò sí aburú náà. lórí ìwà sí àná ká ní orí ọ̀rẹ́ kan ó wá sọ fún un pé ọmọ yìí àti ọmọ yìí ọmọ yìí àmọ́ òun gbà wọn wò sí bóyá ìyàwó rẹ̀ ta ni wọ́n ti láti kọ̀ọ̀kan àwọn ògbà tó ọjọ́ ti pẹ́ ẹ̀gbọ́n àwọn aṣá yìí ìgbà tí ó kàn sọ fún mi ó kàn sọ ẹ̀gbẹ́ ó kàn sọ ìgbà tí fún gbogbo ẹ̀ àwọn ọmọ náà ti àwọn pé wọ́n á rí ẹni fún tó gbé ìyá wọn náà. tó lè lọ́kọ̀ lóyá ẹni yé so ṣé irú èlé báyìí kò lè lọ sí lọ́sẹ̀ pé fún àti ní wọn lọ sọ pé ah, ọ̀rẹ́ mi sọ báyìí fún mi láti sọ báyìí pé nǹkan ló ní àwọn ọmọ yìí o àbí ìbẹ̀rù lájẹ ọ̀rọ̀ máa bẹ̀rù lájẹ kí ni ìdájọ́ tó wà lórí ìbẹ̀rù lájẹ. so ẹni ó kú yẹn iná ń wò bí bàbá wọn kì í sì ṣe bàbá wọn ni àwọn ọmọ òsì mọ̀ ẹ́ pé òun kọ́ ni bàbá rẹ̀ bẹ́ẹ̀ ó ń tọ̀ ló ó lọ́mọ ó láwọn ọmọ tiẹ̀ sẹ́rí ẹ̀tọ́ ni ẹ̀tọ́ ni mìíràn so kò sí ẹ̀ka fẹ́ni tí ò lẹ́tọ̀ọ́ sí tá a bá máa fẹ́ni tí ò lẹ́tọ̀ọ́ sí ó láti jẹ́ pẹ̀lú ìyọ̀dá àwọn tó lẹ́tọ̀ọ́ sí ṣe understand wọ́n lè fún yàn nínú ogún tí ó sì lẹ́tọ̀ọ́ sógbó náà bẹ̀ tí àwọn tí wọ́n dogun tí wọ́n lẹ́tọ̀ọ́ sógun sábà yẹn lè gbà ní consecutive ni pé wọ́n gbà pé ẹ̀fọn kò sí aburú rẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ̀síyà gan èèyàn ṣe wọ̀síyà ṣẹ̀rí àwùjọ gbajúmọ̀ ìwé nítorí pé ó kọjá ẹnu àlà wọ̀síyà ṣùgbọ́n táwọn tí wọ́n dogun gangan bá ní kò sáburú ń bẹ̀ ẹ̀fọn ṣe láti sọ ọ̀tún ti dẹ̀tọ́ so kò wá ní í dá láti fi èèyàn lẹ̀ láti jẹ ní tí èsẹ̀ àmẹ́ nọ́sàbà ni nọ́sàbà haramu ni lákọ̀ọ́kọ́ láti nọ́sàbà èèyàn fún ẹni tí kìí ṣe bàbẹ́ ẹ̀ ohun tí ò da ni wọ́n ṣe láti jẹ́ pé àwọn ọmọ ẹ̀yìn ọmọ ẹ̀kọ́ nǹkan ló bí wọn o ti yẹ o jẹ́ kó mà kò lẹ́tọ̀ọ́ láti máa nọ́sàbà àwọn ọmọ tí kìí ṣe tiẹ̀ sí ara rẹ̀ so ẹ̀tọ́ ti yín sìn òun ni pé kẹ̀ẹ́dẹ́ káwọn èèyàn mà káwọn ọmọ náà mà torí wọ́n lẹ́tọ̀ọ́ láti máa ta ni bàbá àwọn tani ẹ ṣe bàbá wọn pàápàá jùlọ ìdídàlẹ yẹn yóò jẹ fún ọjẹ ní tí ẹ tọ wọn so nǹkan méjì ló ń involve ń bí torí pé wọ́n ń tẹ́kì náfà ẹ̀ tí kìí ṣe bàbá wọn wàrà sí Islam gbọ̀gbọ̀ gbà yẹn so ẹ̀ṣẹ̀ ńlá dẹ̀ ni tí ó ń tàn bá mà tó bá mọ ìdájọ́ Islam lórí ẹ̀ tí ó sì ṣàtúnṣe so náà ní ìsìn tẹ́yìn bá gbé yọ bí ìgbà tí ẹ̀pa iná ẹ̀sẹ̀ lórí ẹ̀ ni ó sì ti kú ṣe understand so another thing ni pé ẹ máa prevent àwọn ọmọ yẹn láti jẹun tí kì í ṣe ẹ̀tọ́ wọn. Hmm. Nínú ilẹ̀ Yorùbá, àkàtà kọ́mọ̀ ní àwọn àdúgbò kan. Ọjọ́ ọ̀pọ̀ àkọ́bí wá bí wá bí nínú àwọn ọ̀gá bàjẹ́ ẹ̀wọ́n tó máa tó máa ti sùn náà tó máa di mọ̀ àwọn àlejò ilé ìgbẹ́ òṣèré ayé tí kéèkì bá wọn kọ fẹ́ pé àkọ́bí òkè wọn tó àti nàka ìlòkò ọkà ìgbà káàbọ̀ òkè wọn tún dé àwọn ọmọ mi tó alákọ̀ọ́kọ́ wọn tí ọ̀kan ara wọn kò bá kú hmm. àtẹ̀lé bàbá tó lẹ́tọ̀ọ́ ìrìn àti náà ló bí. Um, nìka kan ṣe lẹ́yìn kò mú ọmọ ẹgbẹ́ ẹ̀tọ́ ọ̀tì náà ọmọ ìzìnà náà ni so ohun tí ò ní lẹ́tọ̀ọ́ náà ni pé kò ní jogún bàbẹ́ ó lè jogún ìyá ẹ̀ so wọ́n wá ṣe nìka lẹ́yìn ọ̀rẹ́ yìí àwọn ọmọ tó bá bí lẹ́yìn ọ̀rẹ́ yìí ni wọ́n tẹ̀sẹ̀ wá jẹ́ ọmọ ẹ̀tọ́ ṣẹ̀ríà so ìjìyà ni tí ò bu sí ẹnì kankan tó gbọ́dọ̀ yẹ ìjìyà ni látọ̀dọ̀ náà tí ò sí ẹnì kankan tó gbọ́dọ̀ yẹ so kí sọmọ náà jẹ́ ń yà àwọn òbí gangan fún rẹ̀ torí pé ọmọ ẹ̀lẹ́sẹ̀ òun kò ní káwọn òbí òun kan ṣe so àwọn tó bá ti wá mọ ẹ̀sìn síwájú yẹn ohun tó bá lẹ́tọ̀ọ́ lẹ́bùn yóò kọ́kọ́ fún ọmọ yẹn síwájú kó tó di pé yóò kù sódà tí ọmọ yẹn ó fi mọ̀ pé bàbá òun ti ṣe nǹkan fún òun tó ń bá kú tán kò lóògùn rẹ̀ torí pé ọ̀nà báyìí la gbà bí ọ ìbẹ́tà tó ṣàlàyé ẹ̀ fún kó má di pé yọ wà á dé tán àwọn tó ń máa ṣẹ̀rí àwọn sọ pé wà wọ́n lágbájá wò sí inú ogún wọ́n á máa hmm. so eléyìí yóò mú káwọn èèyàn tó máa jìnnà sí irú nǹkan báyìí kó máa jẹ́ pé ó ṣẹlẹ̀ torí pé wọ́n mọ̀ pé yóò jẹ́ fìtínà ní ọjọ́ iwájú. bẹ́ẹ̀ àti wá halal àwọn èèyàn ò ní síwọ́ àwọn ò ní ìdí inú tó ń pè kí fi pọ̀ kò stop ẹ dárúkọ ilẹ̀ yorùbá ilẹ̀ yorùbá kankan kọ́ gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn yorùbá wọ́n tẹ bá hundred lẹ́ẹ̀sì rí eighty tó o ti bára wọn tí wọ́n wọ́n tó fẹ́yàwó torí pé wọ́n ti fi wọ́n lẹ̀ ọkùnrin tí ìfẹ́ ọkàn wọn máa lọ sọ pé máa lọ lé ọkọ rẹ lọ dáná fún for what reason sẹ́yìn tí ọkùnrin àti obìnrin bá ti jọ wà láwọn nìkan njẹ́ ọgbẹ̀yìn rẹ̀ náà ni pé so that is it so allah muhammad. Thank you.

well ó ti pẹ̀n sẹ́rí àkọ́kọ́ ni pé it's better kí yorùbá máa ń sọ pé oko ní jẹ́ ti bàbá tó mọ kọ́ máa làálọ̀ torí pé láì ní àlàyé fìtínà ní lọ́jọ́ iwájú so àwọn náà yẹ kó kó kó prevent ara wọn ní ohun tó lè ṣẹlẹ̀ níwájú so ìyá lè máa rò pé bóyá ìsopọ̀ àwọn ọmọ òun lòún ṣe bẹ́ẹ̀ ó lè wà pọ́sibù torí pọ́ wà ní ayé ni tó bá kú tán kọ́ ó lè mọ́ wà pọ́sibù sí máa torí pé àwọn àbúrò tí wọ́n wò bá ẹ̀gbọ́n wọn olóńtàǹkà níjù pẹ̀lú owó yẹn ẹlòmíì lè gbé look òun ọ̀fẹ́ partnership yìí máa wò so báwo ni wọ́n ti fẹ́ ṣe so it's better kó bẹ́ẹ̀ pé wọ́n fún tó ń kálukú ní títì ẹ̀ torí pé ìyá gan fún rẹ̀ ń táwọn ọmọ ní kọ́ lòun máa ní so ó sì láti jẹ́ pé gbogbo tí ó bá jẹ nínú dúkìá àwọn ọmọ ẹ̀ pẹ̀lú ìyọsùn sí àwọn ọmọ ẹ̀ náà ni. so bẹ̀ká di pé ada da gbogbo ẹ̀ pọ̀ láì lẹ̀tọ́ ó lè jẹ́ kóbìnrin bẹ láàrin wọn wọ́n tọ́ tọ́mọbìnrin yẹn bá tọ́ bá tán àǹfààní tó máa jẹ nínú dúkìá yẹn tó ti àwọn tó wà so ìbẹ́tà kọjá pé wọ́n pín tolúkúlùkù èyí tó bá tiẹ̀ wá kéré nínú wọn tó fi tiẹ̀ sílẹ̀ obìnrin tí ó lọ́kọ̀ ọkọ rẹ̀ pọ̀ tó bá ní ó lọ sọ́kọ̀ tó mi ó fẹ́ ọbẹ̀ ọkọ mẹ́ta tó kọ̀ ra kí ni ìrọ̀lá kó àwọn tó kú bí ọkọ̀ aláìsàn ọ̀rẹ́ ìgbésẹ̀ báwo ni wọ́n lè jogún ó dìpẹ́ǹd ó tilẹ̀ jẹ́ pé báàgì ta kó sí òun náà ti bẹ́ẹ̀ kọ́ àdéhùn ìdí méjì mẹ́ta ni síwájú ká tó wọnú báàgì ogun náà fún rẹ̀ so ni ó da jùlọ pé ìgbà yẹn láti àlàyé bẹ́ẹ̀ ní kúkúrú o ní pé àwọn ọmọ tó jẹjọ́ ọmọ ìyá nìkan tí wọ́n sọ ọmọ bàbá wọ́n lè jogún màmá wọn tí àyè bá sílẹ̀ ó dìpẹ́ǹdì àwọn ọmọ wo ni ìyá gan fi sílẹ̀ ṣé wọn bá àwọn ọmọ wo ni ìyá fi sílẹ̀ àbí ṣé bàbá àwọn bàbá ẹni tí wọ́n jọ jẹ́ tí ó bímọ ó gan fún ẹ sóun náà wà ní ayé ó láwọn kan bẹ́ẹ̀ pé káwọn bá wà ẹni báyìí ní jogún bẹ̀tí káwọn sọ pé wọ́n wà nínú ẹni tí máa jogún ìsànlọ́dà tì wọ́n wà nínú ẹni tí máa jogún ọmọ tí àwọn ọmọ tí wọ́n jẹ jẹ́ ọmọ bàbá ọmọ ìyá nìkan tí wọ́n ṣe ọmọ bàbá wọ́n máa ń jogún ara wọn ṣùgbọ́n ó depend àwọn òun ni wọ́n fi lẹ̀ tó àwọn kan wà tó pé káwọn bá wà ẹni báyìí ò ṣe understand so inshallah ta'ala a ti fẹ́ wọ báàgì rẹ̀ báàgì tó ti rọra kò díẹ̀ ni so pẹ̀lú àsìkò àdùn báyìí tí a ṣe tó ṣe déédéé ọlọ́run kúkú èyí tá a kà sí ọlọ́run rí ẹ̀jọ̀ wa salamu alaykum wa rahmatullah.